ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ fún òṣìlá Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn àlàyé eléyìí tí a ń bábọ̀ nínú tírà al-ayyat al-ayyat al-bayyinat ibi tí a ó ti máa tẹ̀síwájú lẹ́ni insha Allah ta'ala òun náà ni ibi tí àgbédúró ní ìjókòó èyí tí ó kọjá náà. فلم ينكر paragraph آه، توكيرين فلم ينكر رسول الله صلى الله عليه وسلم على أبي بكر تسميته الغناء مزمار الشيطان على أيتي àfàwà الشيخ ناصر الدين الألباني رحمه الله tí wọ́n ń ṣe òun náà ni ẹ̀rí tí àwọn èèyàn máa ń mú wá lérí pé al-amwat al pé àwọn òkú tó ti kú wọ́n máa ń gbọ́ tí àlàyé ń sọ hadithu Qalib Badr tí ó ṣe ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí ó ti ń bá àwọn mushrikun tí wọ́n kú lójú ogun náà kú wọn tánàbí ti ń bá sọ̀rọ̀ tí a fọ Umar bin Khattab radiyallahu anhu tó wọ́n sọ pé èrè òjíṣẹ́ ọlọ́run sí àwọn àjísáàdùn la arwaha fiha ṣé àwọn abara ara tí ò sẹ́mi lára wọn náà ni eré òjíṣẹ́ ọlọ́run wa ń bá sọ̀rọ̀ bí ànábì wa ń sọ fún afáwa Umar bin al-Khattab radiyallahu anhu wípé àwọn tí mò ń bá sọ̀rọ̀ yìí ìrẹ́ ibn Umar ìwẹ́ Umar bin o gbọ́ ǹdí mò ń sọ nísinsìnyí yékéyéké tó àwọn tí mò ń bá sọ̀rọ̀ yìí ẹ̀rí yìí àwọn kan á máa lò láti lè fi rinlẹ̀ wípé tó bá ṣe wípé àwọn tó ti kú wọn ò lè gbọ́n táláyé ń sọ ni èyí ṣe tánàbí fi dá Umaru lóhùn wípé àwọn yìí ń gbọ́ ọ̀rọ̀ òun ju umaru gan lọ afọwọ́ Sheikh Nasruddin Albani rahimahullah wọ́n wá níta bá wu ọ̀rọ̀ yẹn kì í ṣe pé anabi sallallahu alayhi wa sallam ó da ọ̀rọ̀ umar kì í ṣe pé anabi dànù ní umar ń sọ anabi akọrọ rẹ̀ lérí ẹ̀ pé lóòótọ́ ló wí torí pé Ọlọ́hun sọ pé innaka la ànábì ò kọ ní tí Umar sọ yìí ṣùgbọ́n tánàbì sọ ni wípé àwọn eléyìí iṣẹ́ wọn ń gbọ́ mi jù ọ lọ sọ eléyìí jẹ́ kó dúmọ̀ fún wa wípé kọ́rọ́ọ̀rù tánàbì ti ṣe lórí ọ̀rọ̀ Umar òun náà ni qaidatun aama lórí pé analmuwaat àwọn analmawta la yasma'u tí Umar bin Khattab sọ ṣùgbọ́n ìtànàbì sallallahu alaihi wasallam sọ lẹ́yìn yẹn ìyẹn jẹ́ àdáyẹnrí kúrò níbi kọ́ídà àmà pé àwọn òkú ò lè gbọ́n tálàyé sọ àfọwọ́ Sheikh Nasiruddin Albani rahimahullah wọ́n wá tún mú àpẹẹrẹ tó pọ̀ wá pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ míì náà ń bẹ tó wáyé bẹ́ẹ̀ wọ́n mú àpèjúwe ọ̀rọ̀ àfọwọ́ Abubakar Siddiq radiyallahu anhu nígbà tí wọ́n wọlé lọ báyàwó Aisha ní ọjọ́ ọdún tí wọ́n bá àwọn jariyatayn tí wọ́n ń kùnrin nínú yàrá ìyàwó Aisha radiyallahu anha ìgbà tí wọ́n ṣe ìṣesí yìí tí a fọwọ́ Abubakar Siddiq tó fi sọ wípé amizmaru shaitan fi bayti rasulillah ṣé orin èṣù nínú ilé òjíṣẹ́ Ọlọ́run kí ló lè fà wá. ọ̀rọ̀ tí àfọwọ́ Abubakar sọ yìí ìgbà tí anabi sallallahu alayhi wa sallam ó fèsì anabi wa ń fèsì wípé dàáhùmá fi wọn lẹ̀ lèkúlẹ̀ káwọmí ẹ̀yìn gbogbo àwọn ìjọ náà ni wọ́n ní ọjọ́ ọdún tiwọn wàhádà ẹ̀yìn dùnà náà eléyìí ni ọdún tàwa náà nínú ọ̀rọ̀ yìí ṣé n ta gbọ́yé ń bẹ̀ ṣe wá kájáde ń bẹ̀ òun náà ni wípé ànábì fara mọ́ ká máa kọrin kò sẹ́ni kankan tí ó gbọ́ yé ń bẹ̀ eléyìí tí a gbọ́yé tó dájú òun náà ni wípé ànábì sallallahu alayhi wa ó jẹ́ kó di mímọ̀ fún wa wípé ànábì jẹ́ kó di mímọ̀ fún wa wípé mi ò tí ì tán ànábì jẹ́ kó di mímọ̀ fún wa wípé dájúdájú li kulli qawmin eid wa hadha eiduna ń tó fà nìyẹn kì í ṣe pànábì da ọ̀rọ̀ àfọwọ́ àbákiri yẹn kì í ṣe pànábì dànù lókè mizmaru shaitan tánàbí pé orin òun náà ni tí Abubakar pé orin òun náà ni kìsìbí kìsìbí mizmaru shaitan anabi ò sọ fún wọn pé uskut laisa mizmaru shaitan anabi ò sọ bẹ́ẹ̀ mo rò pé mo fẹ́ kẹ́ gbàgbọ́ yẹ báwọn afáàṣẹ ń fa àdájọ́ yọ torí pé ẹni tí ó bá ṣèbàjẹ́ náà òun náà fẹ́ mẹ́rin kan jáde ṣùgbọ́n àfa Sheikh Nasrul Albani rahimahullah wọn lánàá bí ò sọ fún àfa Abubakar wípé má sọ bẹ́ẹ̀ máa orin orin yìí ṣe misimaru ṣètọ́nù anabi sọ bẹ́ẹ̀ bí afọ abakuru ṣe sọ̀rọ̀ anabi dákẹ́ dídákẹ́ anabi yẹn túmọ̀ sí wípé níta abakuru yẹn sọ true ṣùgbọ́n dàáwùmá fi wọ́n lẹ̀ ná lẹ́ni torí pé kí ni o à ń sọdún so a jẹ́ wípé ìgbàláàyè tó lè wà fún nígbà tí irú in tó ṣẹlẹ̀ ohun tó bá ṣẹlẹ̀ òun náà ni àwọn masáìlú míì tó tún jọ eléyìí náà ń bẹ́ẹ̀ gbàtí anabi sallallahu alayhi wa sallam tanabi rahimallahu almuhalliqin rahimallahu almuhalliqin lànàbí sọlẹ̀ mẹ́ta ọlọ́nkọ́ kẹ́ àwọn tó ń fárí ọlọ́nkọ́ kẹ́ àwọn tó ń fárí lẹ́yìn gbà ń lọ́wọ́ ní wàlmuqassirin àtàwọn tó ń gẹrun jẹ́ ní ẹnìkan lè mú dájọ́ jáde nínú ọ̀rọ̀ yìí wípé láàdá ń bẹ fẹ́ẹ̀ tó bá fárí ju ẹ̀ tó bá gẹrun lọ kí ni dẹ̀lílu ẹ̀ ọmọ rahimallahu almuhalliqin sọ mẹ́rìíwá àbí ọ̀mẹ́rìíwá ó ná mẹ́rìíwá ṣùgbọ́n wọn àfọwọ́jọ yẹ pé là kì í ṣe alal itlaq àwọn tí nígbà tí wọ́n ń ṣiṣẹ́ hajj tán bá parí iṣẹ́ hajj wọn tí wọ́n wá fárí láadáa tí wọ́n pọ̀ ju àwọn tó gẹ̀rùn mọ́lẹ̀ lọ lásìkò hajj nìkan òun lọ́rọ̀ yẹn mọ́ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tọ́kàn kí àdéhìsì mọ́lẹ̀ gura tó lò ti rẹ́rìí tó ní máa kí ni àlàyé tí àwọn olùmẹ̀sìn tí wọ́n ṣe lérí ẹ̀ so ìdí ni tó fi jẹ́ pé àfọwọ́ kápadà sínú tíra èyí tá a ti síwájú kó lè ràn lọ́wọ́ lọ́wọ́ láti lè mọ ibi tá a bọ̀rọ̀ dé wọn ni falam yunkir rasulullah sallallahu alaihi wa sallam ala abi bakr wọn láti pé òjíṣẹ́ ọlọ́run kò tako in tí àfáwà Abubakar sọ tẹ̀símíyàtà ó algina mizmara shaitan pípé tí àfáwà Abubakar pé orin ní mizmaru shaitan ìdágbẹ̀ ní mizmaru bíi fèrè ló ń jẹ́ mizmaru fèrè dòjé ọ̀nà ń pè ní tí wọ́n mú báyìí tó máa ṣe báyìí ẹ́ yóò bá ní ẹ́ fèrè fèrè mizmaru shaitan orin afa abakiri pè ní mizmaru shaitan gbàtà bá wa abakiri sì pè bẹ́ẹ̀ wa akọrọ anabi sallallahu alaihi wasallam anabi o kò sọ pé níta abakiri sọ pé kò rí bẹ́ẹ̀ wa akọrọ umar wọn ní ṣùgbọ́n anabi sallallahu alaihi anabi yìí fààyè in táwọn ọmọbìnrin méjì yìí ń ṣe ànábì fààyè ẹlẹ́ lè anáhùnmá jàrìyàtá ní ghairu mukallafataini torí pé àwọn ọmọ kéékèèké obìnrin méjì làwọn ẹni tí wọ́n ń ṣe nǹkan yìí wọn ò tí ì bàlágà tọ̀gànnìyá níbi gìnà ilẹ̀ àárọ̀ wọ́n ń kùnrin àwọn orin táwọn alárúbáwá máa kọ́ ń jọun alẹ́dì kọ́bì alladhi qila fi yawmi haribu bu'ath àwọn orin tí wọ́n máa ń kọ táwọn lábásábà máa ń kọ nígbà ogun bu'ath òun náà ni ogun kan tó ṣẹlẹ̀ láàrin àwọn Aws àti Khazraj ní Madina mina shajaat àwọn ìwà tó jáde níbi orin yẹn wọ́n wẹ̀ sí ní kún walharb àti ogun wa kana al njọ́ yẹn sì tún jẹ́ mọ̀kánà lìyàwó ìyàwó màáyìdì ọjọ́ yẹn sì jẹ́ ọjọ́ kíní o ọjọ́ ọdún so oyin tó ṣẹlẹ̀ gangan nìyẹn àwọn ọmọ tí ń kùnrin yìí gan wọn yìí ṣàgbàlagbà tó ti lọ́múláyà àwọn ọmọ kéékèèké bíi káfẹ́ṣe bíi kíní kan skul kan káwọn ọmọ kan máa ṣe ráìm kan máa bó ṣe máa ń tí wọ́n ń ṣe náà nìyẹn so anábìwá ni ẹ fi hàn lẹ̀ à ń sọdún lélẹ̀ kò jù báà náà lọ kì í ṣe dẹ̀líìlì láti lè wá sọ wípé anábì náà faramọ́ àwọn kan yẹn wa ama annahu sallallahu alaihi wasallam lam yunkiru alal jariyatain fahaq lérí pa anábì sallallahu alaihi wasallam anábì ò kọ̀ fún àwọn ọmọdébìnrin méjèèjì yìí òdodo ni walakin kana dhalika fi yawmi eid ṣùgbọ́n láwọn náà bá ronú sọ̀rọ̀ yẹn pé ìjọ ọdún ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ fala yashmalu ghayrahu awwalan ìjọ tó bá ti yàtọ̀ síjọ ọdún irú ìṣẹ̀lẹ̀ yẹn àlè ló ń bẹ̀ kò kó sínú wàthaniyan ẹlẹ́ẹ̀kejì lamma amọ̀rọ̀ nàbí amọ̀rọ̀ sallallahu alaihi wasallam ababakiri bí allah yunkiru alaihima bí kàwlí wọn nígbà tá nàbí sallallahu alaihi wasallam tó pa àfọwọ́ abakiri láṣẹ pé kó mọ́ kọ̀ fáwọn ọmọbìnrin méjèèjì yìí pẹ̀lú gbólóhùn dàáhùmá fi wọ́n lẹ̀ atba dhalika bi qawli nítànàbí fi tẹ̀lé ọ̀rọ̀ tó sọ yẹn náà ni pé fa inna li kulli qawmi ìdá torí pé gbogbo àwọn èèyàn náà ni wọ́n ní ọdún tiwọn fahadi jumlatun ta'liliya eh ani lamu ta'lil ani jumlatun ta'liliya rahimallahu shaykh al-albani tamasaka bizimami lugha so jumlatun ta'aliliya ẹ rí wípé ọ̀rọ̀ tó wá lẹ́yìn ọ̀rọ̀ yẹn ó wá láti sọ ìdí tánàbí fi sọ wípé dàáhùmà dàáhùmà fi wọ́n lẹ̀ kìí ṣe wípé fi wọ́n lẹ̀ tán ṣe tọ́ dàáhùmà rísì tó fi ní kó fi wọ́n lẹ̀ wípé inna likulli qawmin torí ọdún náà ni so tí ọba rẹ̀ ti ṣe ọdún bẹ́ẹ̀ ajẹ́pẹ́ kò ṣe kí ni o kò tọ̀ nìyẹn. tàdúlù àlà àna ìlàtàl ìbáha wọ́n ní ọ̀rọ̀ tí júmùlà yìí ń tọ́ka sí wípé ẹni tó ṣokùnfà tó fi lẹ́tọ̀ọ́ yíyàlẹ̀ ẹ̀ẹ́díyà yíyàlẹ̀ mọ́dá àlẹ̀ ẹ̀ẹ́díyà sísọdún. Si wọ́n dá sọ ìdù lábẹ́ alìrìndíyà sí sọdún ìdá sọ́hàtàbír bàbá ní tí lábá bá lè gbà wọlé bẹ́ẹ̀ o ìdá sọ́hàtàbír tàbá lè gbà tàbá lè tàbá lè tí ń pè ní alìrìndíyà tàbá lè wọlé àwọn kan àwọn ọ̀hún ni tàwa ni ó sọ pé wọlé tí wọ́n fi tẹ́tí àjáde tá gbàyé sí ń kà lágbàyé tí ò sẹ́yìn kan tó wọ́gilé rahimallahu sheikhana al-albani rahmatan wasi'a wa ghayrahu min al-ulama al-muhaqqiqin baba ni anna illata al-ibaha hiya al-idiya wọ́n ní tó ṣokùnfà tánàbí fi ní ó tọ́ ẹ fi wọ́n lẹ̀ òun náà ní sísọdún ìdásọ́ àtàbíir tó bá ṣe pé lárúbáwá náà lè sọ bá tó bá gbọ́n bá gbà wọlé pé ìdíyà ń bẹnu lárúbáwá ṣùgbọ́n wàá rọ tiwa báwọn. wàmínà màálùm nínú nǹkan tó hàn sí gbogbo wa nínú kọ́ídà annal illata taduru ma'al ma'lul wujudan wa adama kọ́ídà ni. al illatu taduru ma'al ma'lul wujudan wa adama alẹ́ẹ̀lá tàdúrù ma'alma'alol ojudan wa adama kọ́ìdà kí ni túmọ̀ rẹ̀ òun náà ni wípé ìdí tán bá nítorí ìdí kan ni wọ́n fi fún wa nígbà láàyè ká ṣe nǹkan kan tí dì yẹn tó bá ti wà ń bẹ̀ á ṣe nǹkan yẹn ṣùgbọ́n tí ò bá sí dìhun bẹ̀ mọ́ sótìyé àgùrọ̀ ṣe nǹkan yẹn mọ́ kọ́ìdà ni indal ìtìrọ̀ tẹ́mi bá fẹ́ bọ́ tí ò sún jẹ mọ́ o sì rẹ̀rìn ẹlẹ́dẹ̀ kí ni wọ́n ní o ṣe ẹ́ kí ni ìlà ẹ́ indal ìtìrọ̀ làlúrí abẹ́ẹ̀kọ́ kí ni màálùl akílò lahmil khinsir tó ni màálùl bí ojúdìlì ìlà ẹ́ wújidá almalul adaman ojúdá nìyẹn wà bí adámìlì illa udima almalul aklu lahmil khinzir aláyẹ̀ tí yìí ẹni tí orí tí ó jẹ tẹ́mi ti fẹ́ bọ́ illa nìyẹn abẹ́kọ̀ jíjẹran ẹlẹ́dẹ̀ kí ni ìpìlẹ̀ rẹ̀ haram ṣùgbọ́n nítorí ìlà jíjẹ ẹlẹ́dẹ̀ òun ni ma'alul bí ojúdí alìílà eh, alìtìrọ́r ó bèèrè ojúdí akilu lahmi akili lahmi al-khinzir so ìyẹn ni alìílàtú tàdúrú ma'al ma'alul ojúdan bí ojúdí الاضطرار يوجد المعلول بوجود العلة يوجد المعلول بوجود الاضطرار يوجد أكل من الخنزير وعدما وعند عدم الاضطرار عدم المعلول أكل لحم الخنزير سو هذا هو المعنى القاعدة العلة تدور مع المعلول وجودا وعدما so ta ló lè fún alákòójúwe mi yàtọ̀ èyí ètò mo mú wa tí ó lu kọ́ ìdáhùn tí ó mọ̀ tí ó mọ̀ mi náà wà lọ. نعم العلة تدور مع المعلول وجودا وعدما بارك الله فيك التيمم التيمم كنا علة ها fakdul maa tàbí kìí ṣe fakdul maa nìkan al'ajisu wa ajisu anil isti'mal lil maa ó lè má sọmi omi sì lè wà káyẹ̀tà amọ̀m náà tá a bá ti kágara láti lè lóore ìyẹn ni ìlà tẹ́lá bá ti wà ìdá wújidal al'ìlà wújidal ma'alul kí ni ma'alul onáni tayammum ṣùgbọ́n wàyí ìdá fúkìdà tìlẹ̀ ìlà omi ń bẹ agbára wà láti lè lo omi udima alimalul udima tayamu sotiye so kọ́ ìdá àwọn àtọ̀bá kọ̀ ẹ̀ báwọn sotiye má sí lò ó so bàbá fi mú kọ́ ìdá yẹn wá wípé wàmínà lè máa lóhùn lẹ́ẹ̀fì lè mọ̀ pé àwọn mustawa tíra yìí kìí ṣe general tira tira àwọn tulabul ilm wọn ni wà mí nàlẹ màálù ní gbogbo wa ti ma ṣé gbogbo wa láti wá ma ṣé gbogbo yẹn ló ti ma kọ́ ìdààmú àbábá tiẹ̀ mọ sọ mọ bí ó ṣe lò ṣùgbọ́n irú àwọn tira yẹn tira àwọn tí wọ́n ti gbé pẹ́ẹ́lí nínú ẹ̀kọ́ ni àti pé yẹn tún sọ fífẹjú àti kíkẹnu ìmọ̀ àfọwọ́ asheikh Nasiruddin Al-Albani rahimahullah gbogbo àwọn àlàyé tí wọ́n ń ṣe istilahat usuliya wọn ni wọ́n sọ sọtẹ́lẹ̀ mi fọ́ àrùkú àbí hadith nìkan ni sheikh Al-Albani mọ̀ la wọ́n mọ̀ hadith wọ́n sì tún mọ̀ istinbat wọ́n sì tún mọ̀ usul gbogbo eléyìí ń jáde nínú ọ̀rọ̀ wọn báwọn àfáà tó ṣáájú bí wọ́n ṣe máa ń fẹ ìmọ̀ wọn lójú nìyẹn káyé bá lè ṣàǹfààní púpọ̀ nínú ìmọ̀ wọn wọn yẹ fojú kàn án ríran. fàyídà ń tẹ́fà tí a rí ilẹ̀ ìlà tí ìdí tó fa nǹkan kan tá a bá ti rí bí a ń lam yakun yawmu eid lápèjúwe ká ní kò ọjọ́ ọdún ẹ̀ sẹ̀pẹ̀ ìlà ọjọ́ ọdún màálùú ẹ̀ ni pé jawazu káwọn ọmọbìnrin wọn máa kọrin ṣùgbọ́n tí ò bá sọ́jọ́ ọdún ẹ́ ó di ma kìíní ò lẹ́tọ̀ ìyẹn bàbá à ń sọ bí pé fa idan tafati ari ilá bí an lam yakun yọmọ eid tí ò bá ti sí bí an lam yakun yọmọ eid tí ò bá ti sí ọjọ́ ọdún lam yuba alọ́gìnà òfin yìí kò kí wọ́n kọrin kàmọ́ huwa zahir gẹ́gẹ́ bó ṣe hàn sí wa náà pẹ̀lú kọ́ ìdáyìn walakin ibnu hazmi wọ́n ní àfọwà ibn hazmi azọ́hìrí la'allahu la yaqulu bidalil illa bóyá ìdí tóun fi ń sọ pé orin kíkọ ó wọlé ní gbogbo àsìkò pẹ̀lú ẹ̀rí wọ́n ní torí pé bóyá òun ò lo ìlà òun ò lo dalilu kọ́ ìdàtàmúwà òun kàn generalize ẹ̀ tiẹ̀ kama urifa anhu gẹ́gẹ́ bá a ṣe mọ̀ nínú òṣèṣẹ́ ẹ̀ annahu la yaqulu bidalil khitab òun tiẹ̀ ní tá a gbóyé nú ọ̀rọ̀ kò sí ìtọ́ka pẹ̀lú ẹ̀ ọ̀gbọ́n dán ọ̀rọ̀ náà ní zọ́ọ̀yìrí làwọn Ibn Hazmi hmm? azọ̀hìrí ṣe ti ń gbọ́n pa Ibn Hazmi náà ẹ ti kà ń pa Ibn Hazmi لا اقرأه عن شخصيته له شخصية كبيرة Hmm? fil ulumil islamiyya àgbà àfáàní nínú àwọn afá ọ̀rọ̀ rẹ̀ yorùbá ní ẹran tó ṣe pé egun lọ́pọ̀ ń bẹ ṣùgbọ́n àwọn mùdùmùdù kan ń bẹ ẹnu egun tí ò ní jẹ́ èèyàn fẹ́ sọnù bọ́rọ̀ Ibn Hazm ṣe àwọn ọ̀rọ̀ kan ń bẹ tí máa sọ tí ò wọlé ṣùgbọ́n àwọn kankan ń bẹ ọ̀nà tí ó fi mú àwọn ọ̀rọ̀ ń jáde bẹ́ẹ̀ ò tiẹ̀ ní gbọ̀rọ̀ rẹ̀ rí ìmọ̀ nínú bí ṣe máa ń sọ̀rọ̀ lóbi dàbí pé ẹran rẹ̀ eegun ni àsìn eegun ni ṣùgbọ́n mùdùmùdù nú o kò ní fẹ́ jẹ́ èyàn ó tètè sọnù lọ́mọ <laughs> lọ́mọ ní sọnù bí ṣe ẹ lọ kà nípa rẹ̀ ẹ lọ kà ìtàn rẹ̀ láti sìn lọ ẹ lọ kà tó ti yé àfọwọ́n ni wàkọ̀dọ̀ rọ́dà alẹ́ ìrùlẹ̀mà wọ́n ní ọ̀rọ̀ tí Ibn Hazm sọ òun lọ sórí jawazu ibahiyatul gina fi kulli halin nínú àwọn dẹ̀lílì tán mú wá òun ní ọ̀rọ̀ àwọn jàrí àtàní so tó wà lọ jẹ́ pé ọ̀dọ̀ àwọn tó ti lọ kẹ́kọ̀ọ́ zọ̀yìrí ni wọ́n ní tí wọ́n sọ fún ọ náà lẹ́ẹ̀bí ráfà mi tí ó múra kankan pé orin wọlé àwọn ẹ̀rí tí ọ̀lọ́ máa lò ní àwọn ẹ̀rí yẹn àwọn ẹ̀rí tí ó ṣe kíni o tí ọ̀lọ́ máa lò nìyẹn. àwọn afáàṣẹ rọ́dù lé lórí wàlá sí yẹmẹ sheikh al-islam ibn àpapàá jùlọ nínú àwọn afáàtàṣẹ rọ́dù fún ibn hazm lórí ọ̀rọ̀ rẹ̀ yìí nínú wọn ni afáwà sheikh islam ibn taymiya fi ghairi ma tí è ṣe ọ̀nà kan máa min majmu'il fatawa nínú tírà majmu' fatawa farọ́jì almujallad thani lọ tó o bá fẹ́ gbọ́ àlàyé wọn lọ wo fọ́lùmù ẹlẹ́ẹ̀kejì min fihirisi fihirisi fọ́lùmù ẹlẹ́ẹ̀kejì lọ wo ẹ̀yìn fọ́lùmù ẹlẹ́ẹ̀kejì ọlọ wo ibi tí wọn kọ sí òtún ibi tí wọn ti ṣọ̀rọ̀ dùn fún ibùn hazmi lórí ibahiyatul gina so wọn majmu' fatawa ibùn tẹmíyà sóòtún rí rí náà gbogbo tó máa kẹ́kọ̀ọ́ lọ́mọ kówó rà nù àwa máa máa fún ẹ̀gẹ̀ sásọ kiri máa gẹ fìlà máa lo ansẹ̀tì bí o ní fifty thousand subhana ansẹ̀tì fifty thousand yẹn lọ́mọ yìí tíra tó tíra sọ́gbọ́ àwọn nǹkan yẹn lọ́mọ akẹ́kọ̀ọ́ aṣọ tó máa wọ̀ tó nípọn tó máa wọ̀ lọ kíw tí o ní tètè máa dọ̀tí tí o ní tètè máa gbó hàn kò sì nìkan àtijọ́ jimá kò sì nìkan rẹ̀ àwùjọ ọdún òtítọ́ sọ àkàrà ìyókù ẹ̀bùn rẹ dúkìá rẹ náà ní tí a rẹ Majmu Fatawa kò yẹ kí wọ́n dénú ilé ọmọ akẹ́kọ̀ọ́ tó jẹ́ talibul ilm kama bàbẹ́ tó ti yé ẹ̀jẹ̀ ká gbìyànjú ká ní tọ́ ẹ pé o ní bá a ṣe sọ yìí báwọn yẹn ṣe máa ń kẹ́kọ̀ọ́ ni bó o ṣe nóòtì ẹ̀ ń sìn lálẹ́ yìí ò gbúdọ̀ sùn títí tó fi lọ yẹ kíní yẹ̀wò àti kẹ́ẹ̀tì ẹ̀ báyìí ẹgbẹ́ yẹn ti máa ń lékún nínú màlẹ́ yẹn kì í ṣe pé mo di aráàlú tinú kíláàsì tòde tinú ti kíláàsì kásẹ̀ sáàmù ó promote mi ṣùgbọ́n àwọn eléyìí gangan gangan ni mà bó o ṣe gbọ́ òun ò ní sùn lálẹ́ yìí títí tó fi lọ ṣẹ́kì ibi tó ti wá lọ ń yẹ̀ yẹn wò ó tún bá àwọn nǹkan tó pọ̀ pàdé ńbẹ ní tí ń sọ yẹn dàfa ni tó ti wá báyìí sọyìn tó bá sì mọ̀ pé òun ò ní yọ lọ wọ láìbírì yọ sàn make sure pé ọ̀run tí wọ́n tọ́ka sí ń bí yóò nù tiẹ̀ yóò rí pé òun náà lọ yẹ̀wò fúnra ara òun torí pé òun ò lè kó gbọ́ ọ̀rọ̀ yẹn wá bí wọ́n kàn mẹ́nu lọ́bẹ̀ ni tó bá wà lọ wọnú bẹ̀ ọ wà bá pabambari ọ̀rọ̀ yẹn bẹ̀ kódà nínú àwọn tírà míì tí wọ́n ti sọ wọ́n ti sọ̀rọ̀ àfọwà Ibn Qayyim al-Jawziyya ẹn ìgáṣátú àlàfà gbogbo tíra àti mọ̀ nsọ méjèèjì ó ń bẹ o àní ó dà ń pọ̀ bẹ́ẹ̀ nu maktab bí ó sì ní maktab ẹ̀ tó bá béèrè ń bẹ tí ò ní sọ tí àmì nù sọtìyé ẹ̀ ó ń bẹ wọ́n lọ wò ń bẹ pé òkè ibi tó ti ń wò ń ó tún rí oríṣiríṣi àwọn àǹfààní ní tí máa ń sọ yẹn dá àǹfààní yẹ kò sí pé mo lè ṣe rọ́ọ̀bù dọ́là bàṣẹ́ ìdò àmúra nìkan ara ẹ̀ náà lè yún o ṣùgbọ́n kì í ṣe yún nìkan ìdọ́ọ̀bù dọ́ọ̀bù àṣìdù amúra ní tó fẹ́ lò fún só ti yé òun làwọn kan ti tà ń sọ yìí لقد طال الكلام على حديث عائشة في سماء الغناء حديث ọ̀rọ̀ ti pọ̀ bákan náà lórí hadithi pé ìyàwó Aisha ń gbọ́ orin ولا بأس من ذلك إن شاء الله تعالى فإن الشاهد منه واضح ومهم وهو أن ملاحظة طالب العلم إقرار إقرار النبي صلى الله عليه وسلم لأمر ما يفتح عليه بابا من الفقه والفهم ما كان ليصل إليه بدونه وهكذا كان الأمر في حديث القليل حديث يقول يا عائشة أم بوري سيما حديث náà òun náà ni àwọn habasha nígbàtí àwọn aṣáṣẹ wọlé tí wọ́n ń ṣe é tó ń kọrin tó ń ṣe eré eré àwọn eré àṣà wọn ìyàwó àṣà wa sọfúnni sọ àṣà gbé kí ni wọ́n ń ṣe ń bẹ̀ àbí ní àwọn abáṣà òun fẹ́ wò wọ́n o wa dó lẹ́yìn ànábì wa ń yọjú ànábì tó ti tó kò ti tó wọ́n fẹ́ wò mi rò pé a jẹ́ wípé ànábì náà fara mọ́ kéèyàn máa gbọ́ ìlà tó fà àwọn afá sàlàyé ìyàwó aṣọ àṣìṣe wọlé ni ọṣẹ wọlé ànábì sallallahu òun ò sì máa pé nǹkan yẹn àti pé nǹkan yẹn náà wọ́n ń sọdún ànábì ni wò ó tó ti rí òtítọ́ lẹ́yìn èèyàn níjọ́ wo ló tún wáyé mọ́ sòdí nìyẹn tó fi jẹ́ pé àwọn nǹkan tá à ń sọ lọ bọ́ sọ́wọ́ àwọn tán fẹ́ tí ìbá wá ṣe wípé ẹ̀rí tí wọ́n mọ̀ dá ọ lójú o sì mọ̀ gba àwọn àlàyé táwọn afáàṣe lórí àwọn ẹ̀rí wọn yẹn wọ́n fẹ́ dá ọ lágbódà nù ṣèdí ìyẹn tó fi jẹ́ wípé ọmọ ẹ̀rí tó dájú ó sì mọ̀ ẹ̀rí táwọn tí wọ́n fẹ́ gbé ìbàjẹ́ lẹ́yìn ẹ̀rí táwọn náà máa ń lò ọmọ ó sì máa àlàyé àwọn afáà lédè níjọ́ tẹ́nìkan bá ti wá mú wá ọkàn rẹ̀ ọ̀bàlẹ̀ pẹ̀lú àìdẹ́ ń sọ yẹn àwọn afáà ti ṣàlàyé àlàyé lérí ẹ̀ so ọmọ akẹ́kọ̀ọ́ ògbúdọ̀ tí ìfọkànbalẹ̀ tí ò bá tí ì mọ resolution fún gbogbo àwọn kan yìí àmọ́ nǹkan mìíràn tí ó wà sẹ́nu ẹ̀mí ẹ̀ tó ká àti ẹ̀ mà dájú ẹ̀sìn rẹ̀ tètè lọ ṣe wàhálà rẹ̀ kó tètè má lókùrú bàtà ti ń rí ọ sáà fún ọmọ ilé kí wọ́n bí ọjọ́ kan àbíkẹ́ nìkan lọ dálẹ̀ bí kan ó sì mọ̀ pé kí níyẹn ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ló ti fẹ́ dìfẹ́ǹdì ẹ̀ tiẹ̀ ò má fitna so ìdí nìyẹn tó máa kẹ́kọ̀ọ́ èmi sùn tí èfi wò lọ́sàn-án lóru náà wàhákàdà kánà amúrò fi hadith al-qalib wọ́n ní bí gbogbo àlàyé yìí tá à ń ṣe bọ̀ ìbò ṣe rí gẹ́lẹ́ náà ni hadith al-qalib bó náà ṣe rí nìyẹn faqad tabayyana mimma sabaqa nínú àwọn ọ̀rọ̀ tó ti ṣáájú ó ti fojú wọn pé annahu dalilun sari ala anna al-mawta la yasma'un ọ̀rọ̀ tó clear ni pé àwọn tó bá ti kú wọn ò lè gbọ́rọ̀ àlàyé má wa dhalika min eléyìí nínú àwọn nǹkan tá a kíyèsí mímú làhàdátìná ìkìrọ̀rọ̀ nàbí sallallahu alayhi wa sallam nínú àwọn nǹkan tá a kíyèsí òun náà ni pé ànábì fọwọ́ sí listinkari umar samaa ahum títako tí umaru tako pé àwọn tó ti kú ò lè gbọ́rọ̀ bó ti sọ̀hún ànábì ò tako umaru lórí ẹ̀ ànábì ò da ọ̀rọ̀ ẹ̀ nù wàstidlá wàstidláàlìhí àléhì bil àyà kódà àfáwà Umar ó tún mú ẹ̀rí wá ànábì ò sì sọ pé n tí Umar tún yẹn kò rí bẹ́ẹ̀ kí ni ẹ̀rí tí Umar mú wá olólùwọ̀n sọ ní alukóran pé rẹ̀ ànábì innaka la tusmi'ul mauta rẹ̀ ànábì ò lè jẹ́ kẹ́ni tó ti kú kó tún gbọ́rọ̀ fala yajuzu li ahadin ba'da hada kò lẹ́tọ̀ọ́ fún ẹnikẹ́ni ba'da hada lẹ́yìn eléyìí an yaltafita ila aqwal mukhalifin kó tún wá máa bójú wo ọ̀rọ̀ àwọn tí ọ̀rọ̀ wọn yàtọ̀ sí ìta sọ yìí alqaili àwọn tó ṣe pé wọ́n ń sọ lẹ́nu ara wọn wípé bí anna al-mauta yasma'u táwọn ń sọ wípé kò àmọ́ gbọ́rọ̀ fa innahu khilafu al-Qur'an alladhi bayyanahu ar-rasulu alayhi èyí tí wọ́n ń sọ yìí ó yàtọ̀ gédégédé sí al ilé ìtànàbí ṣàlàyé fún wa àdẹ̀lélò rọ̀ọ̀bì nínú àwọn ẹ̀rí wọn tó tún máa ń mú wá wípé àwọn òkú máa ń gbọ́rọ̀ ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin kọlu nàbí sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tí ànábì sọ wípé inna lillahi malaika inna lillahi malaikatan sayyahina fil ard anábì ní àwọn mọ̀lẹ́kà kan bẹ tó ń jẹ́ mọ̀lẹ́kà ọlọ́run sayyahina fil ard àwọn máa ń rìn kiri orí ilẹ̀ ni wọ́n máa ń rìn kiri orí ilẹ̀ yuballiguni gbogbo ibi tí àwọn àlùmọ̀ mi bá ti sálámà sí mi ànábi pátá àwọn mọ̀lẹ́kà yẹn wọ́n mọ̀ wọ́n àmọ́ wọn òde tí gbọ́ mi yuballiguni wọn òmùdé tí gbọ́ mi àni ummati látọ̀dọ̀ àwọn àlùmọ̀ mi asàlámà gbogbo náà bá ti sálámà asàlámù ya rasulullah àwọn mọ̀lẹ́kà tó ń rìn kiri yẹn tó bá ti gbọ́ wọn mú abẹ́bẹ́ àrẹ kò tọ́ ẹni bilágbájá ọmọ alágbájá ọ̀sálàmà sí ọ ẹ̀rí ni wọn kò tí bẹ́ẹ̀ sọ pé ẹni tó ti kú òní gbọ́dọ̀ ẹ̀rí gẹ́tì báyìí wọ́n tún lò pé tó ẹgbẹ́ ẹni tó ti kú òní gbọ́dọ̀ bóòlù àná bìí ṣe gbọ́ pé wọ́n sálàmà ẹwà rí wọ́n bá dà ń gbá ọ̀dà wọlé àfọ àṣekọ̀ làlùbá ni wọn ò lè gbà wọ́n ẹ̀rí táwọn amú àwọn bó náà ṣe ṣàlàyé ẹ̀ akul bàbá lèmi náà sọ pé wa wajhul istidlal bihi annahu sarih ọ̀nà tí a fi lo irú hadisi yìí in tó ń tọ́ka sí annahu sarih ó là á mọ́lẹ̀ wípé anànàbí asọ́lá ọ̀sán ẹ̀rí táwọn gbọ́yé ń bẹ̀ gan ni wípé dájúdájú ànábì ò la yasma'u sàlámà lil muslimina alayhi ànábì gbọ́ táwọn mùsùlùmí bá sálámà sí bàbá ní táwọn gbọ́yé nínú ọ̀rọ̀ yìí àbórí nǹkan ẹ̀rí tán fẹ́ lò ń gan opposite ẹni ní táwọn gbọ́yé ń tàwọn inú àdìsí ni pé ànábì gbọ́ ọ̀gbọ́rọ̀ if torí pé láwùkánà yasmọ́ ubi nafsihi tó bá ipá ànábì bá ń gbọ́ ara rẹ̀ ni lámà kánà bí hajatin ila man yuballighu kò ní ìdí ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ wàá mú bá kò ní ìdí káwọn mọ̀lẹ́kọ̀ọ́ ṣẹ̀ṣẹ̀ wàá sọ fún pé ẹnìkan ń sálámà sí tó bá yẹ kó náà ní kápá àti máa gbọ́ nítara yìí sọ kàmọ́wó wa sọ gẹ́gẹ́ bó ṣe fojú hàn la yakhfa ala ahadin insha Allah ta'ala ilé òpá mọ́tẹ́nì kankan bádìí sì ṣe wáhùn wípé inna lillahi malaikatan sayyahina fil ard yuballiguni ani ummati sa àwọn náà mú dé tí gbọ́ mi páwọn àlùmọ̀ mi kan sálámà sí ìyẹn gan-an tó lẹ́rìí wípé ìbáṣe wípé ó gbọ́ ni kò yẹ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mọ́ mú détí gbọ́ rẹ̀ ó yẹ wá àkẹ́rẹ́ ah, tó wá gan-an kọ́dà gbogbo ẹ̀ ni mo ti gbọ́ ẹ wo bí bàbá ṣe lọ fàdájọ́ jáde ìtumọ̀ jáde ló fi jẹ́ pé àánú ọlọ́run òun ni àgbọ́yé àwọn kan sì ti wo oko mélèé wọ́n fi ṣẹ́ láì mọ̀ wípé ìdàkejì tí wọ́n ń sọ gan ni ìdẹ̀lẹ́lì ẹ̀ lẹ́ẹ̀fì rẹ lómi ìdẹ̀lẹ́lì tí ó mú wa ìdẹ̀lẹ́lì tó against ẹ̀ náà ni ó mọ̀ fi ṣẹ̀rí ìdẹ̀lẹ́lù àléyìí hujjatun àléyìí yóò mọ̀ kà sí hujjatun láhùn wa idha kana al-amru kadhalik bàbá ní tọrọ bá wá rí báyìí fabil aula èyí tó dáa jùlọ anahu sallallahu alayhi wa sallam wọn náà gbọdọ òjíṣẹ́ Ọlọ́run la yasma'u eh, la yusmi'u la yasma'u ghayra salami min al-kalam tó bá rí bẹ́ẹ̀ ajẹ́ wípé nítorí lè má nàbì má gbọ́ sálámà yẹn ọ̀rọ̀ náà tó kò lè gbọ́ yẹn náà wàyídà kánà kadhalik àdìtẹ́ tó bá rí báyìí sẹ́ falẹ̀ anlayasma usalama ẹ́n eh, gẹ́rùhù minal mauta awla wa ahara tó bá lọ jẹ́ wípé ànábì bó ṣe tó náà a ní kò lè gbọ́ falẹ̀ anlayasma usalama gẹ́rùhù wípé ẹlòmíì náà tí èyí ti ẹ̀ sànábì ọlọ́run pòun ò lè gbọ́ sálámà nínú àwọn òkú aola èyàn lọ ó tún wá tọ́jú lọ wà áhárọ́ èyàn gan ló wọlé jù nítorí àfi sọ pé apánàbí ò lè gbọ́ bó wà ní Ṣéhù Dangote ìṣòro hmm? náà ò lè gbọ́ hmm? àbí Ṣéhù Jàlíjàlútì kò lè gbọ́ nítorí àfi lè má nàbí mọ́gbọ́n sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tó ti fààyè rẹ̀ thumma inal hadith wọn ní bákan náà hadith yìí mutlaqun yashmalu hatta man sallama alayhi kìí ṣe àwọn tó jìnnà sànàbí nìkan ló kó sínú ó kó sínú kódà ẹni tó bá sálámà sànàbí inda qabri tó o dúró bí sàárẹ̀ ànábì ní assalamu alayka ya rasulullah ànábì ò gbà ó àwọn mọ̀lẹ́ka ni wọ́n ṣẹ̀ṣẹ̀ mú dé ti gbọ́ rẹ̀ wọ́n sọ fún un. wala dalil yusarrih bit-tafriq baynahu wa bayna man salla alayhi ba'idan anhu torí bí kò sẹ́rí kan tó sọ̀pin yà láàrin wípé tánàbí ń sọ yìí o àwọn tó jìnà sí àbáwọn tó súnmọ́ ní sọ ẹnìpọ̀ ó súnmọ́ ọ̀sálámà sí o kò gbọ́ àmọ̀lẹ́kà ni ó ṣe sọ fún ó jìnà ọ̀sálámà sí kò gbọ́ àmọ̀lẹ́kà ni ó ṣe sọ fún. والحديث المروي في ذلك موضوع كما سياتي بيانه في التعليق وهذا الاستدلال لم أره لأحد قبل bàbá ní sí ara àlàyé tí mo ṣe ẹ̀rí tí mo lọ mú jáde nínú hadith yìí èmi ò tiẹ̀ rẹ́ nìkan tó ti sọ ṣáájú mi rí fa idha kana sawaban tó bá yẹ kí mo ṣe sọ̀n tó bá gbà bẹ́ẹ̀ kàmá hárìjù bí mo ṣe lágbèyẹ̀lé fahuwa fadlu minallahi wa ni'ma àdìkẹ́ àjùlọ ọlọ́run ló máa máa tọ́ mi sọ́nà lórí ẹ̀ àjùlọ ni àtìkẹ́ ọlọ́run wa in kana ṣùgbọ́n tí mo bá ṣe àṣìṣe ń bẹ̀ fahuwa min nafsi látọwọ́ ara mi ló ti wá o wallahu ta'ala as'al ọlọ́run ni mo wá ń bẹ̀ an yakfira òòlé kó ṣàforíjì fún mi o wàsá irọ́ dùnú òbí ẹ́ àti gbogbo àwọn ẹ̀ṣẹ̀ mi tó kù etí bàbá ń sọ ń bèèrè wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn wọ́n máa ń lo hadithi láti fi sọ wípé anabi sallallahu alaihi wa sallam gbogbo tán bá ti sàlámà sàlámà gbogbo a jẹ́ wípé bánàbì ṣe wà ní sàárè ó ń gbọ́ gbogbo tára ayé sọ kí ni ẹ̀rí wọn wọn ni inna lillahi malaikata sayya'ina fil ardi yuballighuna an ummati salama bàbá àwọn wá wọ àdìsí dáadáa wọn gbà téèyàn bá wọ àdìsí dáadáa gan opposite gan làdìsí sọ aláwọ aláwọ ni máa ń fa kọ́ ẹ̀yà ni ó fún yàn lágbọ̀ọ́yé nìtẹ́nìkan sọ tó mú dájọ́ mi jáde níbẹ̀ tí wọ́n bá wọ̀ rárá kí ṣe istidlal yẹn kọ̀ right àbálẹ̀ yìí táwọn ṣe yìí àwọn fẹ́ẹ̀ rí páwọn làwọn kọ́kọ́ sọ̀rọ̀ tọ́ tó bá ṣe wípé ó bọ́ sí déédéé látọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n tó bá yẹ pàṣẹ ṣe ni ọlọ́run fúnlẹ̀ jà wọn ẹ wo ọ̀rọ̀ tó túmọ̀ tàwọn àbọ̀ ibẹ̀ ni wo tí ìjàmọ̀ nǹkan kan tó ní wàláì kò sáfà kan tó sọ̀rọ̀ ilé ìsájú àwọn àwàlá bó sì ṣe rí náà ẹ máa wo ètí ń dá wàhálà tóbi délé fi sí sí bí jẹun yọ wọ náà tá a lọ sọ yín ò rí má bá sì ń sọ wọn ò ní sọ pé tọ́ o lè ráìtì o lè má ráìtì àwọn èyí sọ́bà bó ṣe nínú khalidan mukhalladan fi ẹ wá wo ọ̀rọ̀ tó ṣe wípé etí bàbá sọ ìní ìsìn sáà ń gbóòórùn pé ìsọkúsọ là síbẹ̀síbẹ̀ náà wọ́n ti ní tọ́ tọ́ bá yẹ pé ó bọ́ sí déédéé látọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n tó bá tó kù díẹ̀ ká ọlọ́run foríjà ìyẹn ni tàwádù gbogbo àwọn nǹkan náà nàbẹ́ ká máa kọ́ mọ́ mọ́ sí harahara má máa sọ̀rọ̀ bí ẹni pé wọ́n nìkan ló nímọ̀ jù má máa sọ̀rọ̀ bí ẹni wípé ẹlòmíì ò mọ̀ kankan torí pé nínú gbogbo òmọ̀ pátá àìmọ̀ kan náà farapamọ́ síbẹ̀ ó lè má gbọ̀n kata. naam adillatul mukhalifin àwọn tí wọ́n tún sọ pọ́rọ̀ ta wí yóò rí bẹ́ẹ̀ àwọn náà mà tún láwọn ẹ̀rí fàyínqìl wọ́n ní tán bá sọ pé yẹ́sì arúmínà nùkúl ó fojú hàn nínú àwọn ọ̀rọ̀ tá a kó wá àwọn ẹ̀rí tá a kó wá náà ń pè ní nukul alẹ́tì sata àti firisala anil ulama àwọn ẹ̀rí kan bẹ̀ lọ́dọ̀ àwọn àfa tí wọ́n fi ń sọ wípé anal mas'ala anal mas'ala ta khilafiya wípé ẹ mọ́mọ́ ti ẹ̀dá yín láàmú mas'ala sókùn gbọ́ sí ò gbọ́ àwọn afa àyà pẹ̀lú lórí èyí bá wọn kálukú kálukú ó mọ́ àbáni táwọn èèyàn bá tún wá lọ dọ̀rọ̀ rúbáwọn kí ló tún ṣe فلا بد أن المخالفين فيها أدلة استندوا إليها àwọn tí wọ́n sọ tó yàtọ̀ sí tiwa yìí náà kò sí èméjì àwọn náà láwọn ẹ̀rí kan tán gbára lé fa akóòl bàbá wa ní èmi lam arọ fi ha man sọ̀rọ̀ ha bí anal mayita yasma osima amutilakọ naama gbogbo ọ̀rọ̀ táwọn náà sọ ní gbogbo ìtàwọn ká àwọn ọ̀rẹ́ nìkan nù wọn tó sọ jẹ́nẹ́rálì wípé àwọn òkú o wọ́n ń gbọ́ gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ kàmàkánà ṣáánù fi hayati gẹ́gbẹ́ ìjọba ìgbà tí èèyàn bá wà láyé gan náà ṣé gbogbo ọ̀rọ̀ àwọn èèyàn ló lè gbọ́ ìbẹ́ni tó dojúkọ ọlọ́run gbọ́dọ̀ rẹ̀ ẹni tí ń bọ lẹ́yìn bẹ́ẹ̀ ń sọ gbọ́dọ̀ rẹ̀ nígbà tó ń bẹ láyé tó lè gbọ́ gbogbo ọ̀rọ̀ èèyàn pàápàá bó nígbà tó wá kú ọwá ní gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn sọ ní ọmọ gbọ́ so wàlẹ̀ azúnù alimanyakuli, yakulu èmi ò rò pé ẹnìkan tó bá nímọ̀ kò tó bẹ́ẹ̀ kó sọ Ah, àwọn iṣẹ́ ò kìnnì jálíjà ló ti kò sí ní gbogbo ayé ń sọ pátá gbogbo ẹni wọ́n ń gbọ́ ẹ̀dọ̀ nígbà táwọn wà láyé lójú méjèèjì gan tàbí láyé ṣé ẹni ẹni tí ń bẹ nílé kẹfà bá ń sọ ṣé wọ́n ń gbọ́ wọn ò gbọ́ ah, ó nígbà tó tó wọn ká tiẹ̀ sọ pé ń gbọ́rọ̀ àbá nínú àwọn ọgùn àtọ́ kọ̀ọ̀kan wọn dọ̀rọ̀ nù nìyẹn wa innama ra'aytu ba'dahum yastadillu bi adillatin yuthbitu bi asma'an lahum fil jumla àbá ní èmi rí àwọn apá kan nínú àwọn èèyàn tí wọ́n mú àwọn ẹ̀rí kan wá láti lè fi rinlẹ̀ wípé àníṣe wọ́n máa gbọ́ gbogbo ọ̀rọ̀ jálẹ́jáko ni wa aqulu wa aqul mustadallu bihi sanadan hadithan mo wá ń sọ wípé gbogbo táwọn yẹn gbára lé tán fi ń ṣẹ̀rí àdéhìsì méjì péré náà alhawal hadith qalibu badri almutaqaddim àkọ́kọ́ hadith qalibu badri tá a ti sọ síwájú wa qad arafta mimma sabaqa bayanuhu ìwọ náà ti mọ̀ nínú àwọn àlàyé tó ti ṣáájú annahu khasun bihalil qalib min jiha hadith yẹn lórí àwọn ará ahlul qalib yẹn nìkan so ti yé ńlọmọ. وأنه دليل على أن الأصل في الموتى أنه لا يسمعون من شيئة أخرى a sì tún gbọ́yé nínú àdìsí yẹn náà wípé àníṣe àwọn tó bá ti fààyè lẹ̀ wọn ò lè gbọ́n tí àlàyé ń sọ. wàhánà sàmà ahum kánà kharkan lil àdá gbígbọ́ táwọn yẹn ń gbọ́ mú jísà ni èyí tó ṣẹlẹ̀ o jísà ló jẹ́ fànà sallallahu alaihi wasallam fàlà àdá àtúngbọ̀ irú rẹ̀ ò tún gbọdọ̀ máa wáyé ní lemọ́lemọ́ torí pé mú jísà kì í sábà wáyé lemọ́lemọ́ tẹ́nìkan bá sọ pé ṣe rí nínú àwọn kàṣọ́ ìsùn mú jísà ni ní tẹ́fìmù yàtọ̀ láàrin mọ́jíza karama àti sihir ọlọ́run máa ń fún àfà tó jẹ́ ní ọlọ́run tó jólù bẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run lè fi nǹkan sí karama kó sọ nǹkan kan báyìí kíkẹ́ ní yóò sì rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó wá ti dọ̀la pé ṣe wà níjòkó lánàá nígbà tá a ní kí kíní kan máa ṣẹlẹ̀ báyìí báwa bẹ́ẹ̀ tó bá tún dọ̀la jẹ́ tó pàdé wa níjòkó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ ó tún ṣẹlẹ̀ ìdán nìyẹn ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ tó bá jẹ́ kàrọ́mà ẹ̀kan náà kì í ṣe pé yóò tún máa wa tó ti bàbá ọ̀pá ní musa jùlẹ̀ tó dejò ṣe tó gbọ́ nínú ìtàn pé gbogbo àní ṣe ràkúnmí tó jáde nínú àpáta ayé ànábì sọ́ọ̀lẹ̀ ṣé ojoojúmọ́ ni sọ́ọ̀lẹ̀ ń ṣe ìyàtọ̀ ọmọ òjísà ni tó bá ìyanu kì wa àbáwọn ẹni ọlọ́run ṣùgbọ́n tó bá ti di wípé ẹ tún wá wo bàbá ń bá rè kékeré lè tẹ̀lé lánàá ẹ pàdé wa ládùúgbò báyìí gbẹ̀gẹ̀dẹ̀ ó tún gbiná ẹ fura síhìrù nìyẹn ìdánù so ìdí nìyí tó fi jẹ́ pé èyí tí anabi sallallahu alaihi wasallam sọ níbi kọ̀líbù bádẹ́rì pé wọ́n ń gbọ́ ní tó ń sọ fún wọn báyìí ẹja tún wo gbogbo àdìsí látòkè délẹ̀ àdìsí wo ló tún wá tún tọ́ka sírú ọ̀rọ̀ yẹn máa tánàbí fi jáde láyé tí ò bá ti sí ìyẹn túmọ̀ pé èyí tó ṣẹlẹ̀ òun kì í ṣe ẹ̀rí pé gbogbo òkú máa gbọ́n tá láyé sọ ọlọ́run kan fi tìjọ́ yẹn ṣe mùjísà fún anábì sallallahu alayhi wa sallam ìyẹn ni àlàyé tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wal akhar hadith ẹlẹ́ẹ̀kejì tí wọ́n máa ń lò òun náà ni hadith innal mayta la yasma'u qur'an alihim idan sarafu dúndún ẹsẹ̀ bàtà àwọn tó bá sìn wọ́n nígbà tí wọ́n bá ti lọ tán wàfi riwaya ti nú ẹgbà wá mi anabi nílẹ̀ abda tí ẹ̀rẹ́ rúṣin ọlọ́run ìdá awúdó àfi kọ́bìrì tó bá ti gbé sínú sàárì rẹ̀ wàtàwọ́lá àni wàsáàbù táwọn èèyàn rẹ̀ sì pẹ̀yìn dà wà iná hula yasma kọ́ra àni àlìhìm yóò máa gbọ́ dúndún ẹsẹ̀ bàtà àwọn tó sìn àtàwọn mẹlẹka mẹlẹka méjì wà bá alhadis hadis ni. وهكذا وهذا كما ترى wọn ládìsí yìí náà bí wọn náà ṣeré xaasun bí wákàtí wádìí ìhìn fi qabri ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ìgbà tí wọ́n gbé sínú sàárè òun nìkan náà nìṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn kò lè gbọ́ mọ́ yorùbá anabi máa sọ ni pé ní kété tí wọ́n bá ti kúrò ń anabi ọ̀sẹ̀ pé yóò máa lọ bẹ́ẹ̀ yóò máa gbọ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tó bá ń kọjá níbi sàárè rẹ̀ gbọ́n ah ẹ̀rí lágbájá lọ́kọjá kò sì kò lè gbọ́ èyí ń tó wáyé òun xaas ní àsìkò yẹn nìkan ló wà fún wàmọ̀jí ìlmàlàkẹ́ ilé ìlú sọ́àlì àti títí dìgbà táwọn mọ̀lẹ́kà ó fi dé wá bí níbèrè fàlẹ́yìn yẹ fàlà ọmọfẹ́ ìyẹn ò kárí gbogbo nǹkan wàhálà dáàlìk tó bá wá rí bẹ́ẹ̀ lórí eléyìí ní hamala ulama ìtumọ̀ táwọn afa gbé lélẹ́rí nìyẹn pé xaasun bidakal ka ibn hamam gẹ́gẹ́ afa ibn hamam wa gairu kama sayat ayat tába débi àyà a máa ṣàlàyé gẹ́gẹ́ bó ṣe wá nínú tíra al-ayatul bayyinat wàláhùn min hada náà adillatun ukhra wọ́n tún ní àwọn ẹ̀rí mi wàlákin la tasihhu asaniduha ṣùgbọ́n àwọn ẹ̀rí mi ìtàn tún níyẹn èmi ò lè máa kó wá bí tó pé àwọn àdìsí tó lálàáfíà kò sínú ìṣesí bàbá Albani wọn èyí sọ̀rọ̀ lórí àdìsí tó lálàáfíà wọn kò lálàáfíà wọn ní dáhà láàmú lórí ẹ̀ ṣùgbọ́n àwọn èyí tí wọ́n ń ṣàtótó lé lórí nípa àwọn àdìsí yẹn náà lálàáfíà ṣùgbọ́n àwọn èèyàn sì túmọ̀ rẹ̀ gbọ́yé wọ́n láwọn ẹ̀rí mi ìtàn tó máa ń mú wá ọ̀pọ̀ wàlákín láti sèhùn àṣàní ìdùhà àwọn ẹgbà wa àwọn ò lálàáfíà wàfi àhàdíyà àtẹ̀sírí ó ń bẹ nínú àwọn èyí tí ò lálàáfíà ẹ̀ tí mi ti ẹ̀sọ́ ń bẹ kébi anali mọ́tà wọ́n mọ̀ gbọ́ sálámà yẹn tó wá bẹ̀ wọ́n wò pé sùn gbogbo àwọn àdéhìsì yẹn wọ́n ṣe kí ni o wọn lálàáfíà wàsà irú a lẹ́yìnsà fi àsìmà àwọn míì ń bẹ tó ti pé wọn ò lámẹ́lẹ̀ wípé wọ́n ń gbọ́ wàbáàdù àkásù bí ṣùhàdá Uhud ìmí wọ́n ní àwọn tó kúkú ṣàhídì ogun Uhud ni wàkúlù adọ̀ìfà bàbá ní gbogbo àwọn àdéhìsì yẹn pátá rátìrátì ni wọ́n lẹ̀ wàbáàdù àṣàdùdọ̀ àfàmìbà ìmí ìtì ẹ̀jẹ̀ mọ́ dọ́ọ̀fù tiẹ̀ tún lé pọ̀ kama satara òfin taalik baba ní ẹja pàdé ní page ninety eight nínú tíra àwọn fọ gbogbo àlàyé yẹn sí wẹ́wẹ́ àìmọ̀ wọ́n tún lè gbádùn ìsìn wá síwájú ẹ̀ ìwọ náà lè mọ̀ pàdé ìsìn ọ̀sẹ̀ kìnìún kó lálàáfíà. wà á kọ̀rọ̀ bùmọ̀ ọ̀rọ̀ àìtú láwọn mẹ́lẹ̀ adìlá àbálẹ̀ yìí tí mo tún rí tó súnmọ́ nínú àwọn ẹ̀rí tí sábà máa ń wa. ẹ́ qawla ibn qayyim rahimahullah fi òun náà ni ọ̀rọ̀ tí àfàwà Ibn Qayyim sọ nínú tíra àwọn Ar-Ruh tẹ́ bá lọ wo page ojú ewé kẹjọ tatal mas'alatil ula lábẹ́ mas'ala alákọ̀ọ́kọ́ tí wọ́n sọ pé al ta'riful amwatu ziyaratal amla ǹjẹ́ àwọn òkú máa ń mọ̀ tí àlàyé bá wá bẹ̀ o àbí wọ́n máa ń gbọ́ sí sálámà wọn ó ń bẹ nínú kìtàbù àrọ̀ ṣe ẹ̀jẹ̀ rí tìrẹ̀ yìí náà rí naam ẹni tẹ bá lọ wo sọfà ẹlẹ́ẹ̀kẹjọ ń bẹ ẹ rí ọ̀rọ̀ yìí fún ajaba bi kalami tawil jẹ́ àfi ìmọ̀ọ́nà sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí afa Ibn Qayyim tí wọ́n sọ nínú tírà wọn yìí àwọn tí wọ́n máa ń sọ pé kò máa ń gbọ́rọ̀ àlàyé wọ́n máa ń lu ọ̀rọ̀ wọn yìí kí ni wọ́n sọ bẹ́ẹ̀ bàbá ni wọ́n yakfi fi hàdà tasmiyatu alimusalim aleihim zairo bàbá ni tá a bá sọ wípé àwọn gbà tí èèyàn bá lọ sálámà sí sàárè àwọn òkú máa ń gbọ́ sí sálámà bàbá ni a lè sọ bẹ́ẹ̀ wọn yóò wọlé o ṣùgbọ́n ibi tí bàbá Ibn Qayyim náà tó fi sí níbi ọ̀rọ̀ wọn ni a lè wípé wọ́n ń gbọ́ torí pé tẹ́símíyàtìlì mùsálímù àlẹ́ imza ìrọ̀ torí pé nínú fíkìú ẹni tó bá lọ bẹ sàárè wò kí ni wọ́n máa ń pè ziyaratul qubur abẹ́kọ̀ bí lọ bẹ sàárè wò bàbá sì ni wàláwùlà ẹnna omi ẹ̀ṣọ̀rú nàbí tí ìbá ṣe páàní tá a lọ bẹ̀wò náà ń fura pé èèyàn wá bẹ̀ ń wò lámà ha tasmiyatuhu za'ira kò yẹ ká pé ẹni tó bá lọ bẹ̀lẹ́ olùbẹ̀wò so lápèjúwe nísìn kẹ́nìkan ló ń fẹ́ wá bẹ̀ ọ́ wọn ò lè pè ní ẹni tó bẹ̀ ọ́ bí kìí ṣe pé tó dé ọba ọ̀lé orí ẹ̀dọ́ wá bẹ̀ owó ọ̀rọ̀ tó sọ ọgbọ̀ náà fi pè ní zaire nínú èdè so gbà tó wá sọ pé ẹni tó fẹ́ lọ síbi sàárè náà wọ́n ń pè ní ẹ náà ní zaire a jẹ́ wípé lọ́nà kan àbọ́nà mi ẹni tá a bá sá lọ bẹ̀wò ó yẹ kó fura mọ̀ pé èèyàn wá bẹ̀wò pé ìdí gbólóhùn pé bíbẹ̀wò tí wọ́n ń lò yẹn afura mọ̀ ń bẹ̀ wípé ó súnmọ́ káwọn tó ń bẹnu sáyẹn náà máa fura pé àwọn èèyàn wá ń bẹ àwọn wò bí baba Ibn Qayyim ṣe fa ọ̀rọ̀ yẹn yọ tí wọ́n ní. fàyínà mazur torí pé ń tá a bá lọ bẹ̀wò in lam ya'lam bi ziyarati man zarahu tí ò bá mọ̀ pẹ́ni tó wá bẹ̀ ń wò wá bẹ̀ ń wò lámúyẹsẹ̀ àyùkọ́lù àyùkọ́l zaarọ̀ nínú èdè kò tọ́ ká sọ pé ọbẹ̀ wò yorùbá yẹ kẹlímà lóga yẹn làwọn fi ń ṣàlàyé o. هذا هو المعقول من الزيارة عند جميع الأمم wọ́n ń torí pé eléyìí ni tó bá làákàyè mú tá a bá lè lo gbólóhùn ziyara lọ́dọ̀ gbogbo àwọn èèyàn ìtumọ̀ ni pé ẹni tá a lọ bẹ̀wò ó mọ̀ pé àwa bẹ̀wò wakadhalika salamu alayhim aidan bákan náà ni tá a bá ní ìyẹn sálámà síyàn bákan náà fàyínà sàlám aláàmúláyà ṣòro torí pé lèyìn bá sálámà sí ẹni tí ò tiẹ̀ fura pé yẹn sálámà wala ya'lamu bi musallam wala ya'lamu bi musallim tí ó sì mọ ẹni tó sálámà sóhun muhal ọ̀rọ̀ yẹn kò wọlé وقد علم النبي صلى الله عليه وسلم أمته إذا زاروا القبور تلقى النبي لزفان على الأمة بطن بعد لبس عليه وأن يقولوا سلام عليكم أهل الديار أنا بني دي باتي دي بي أقول الله في علوم فيو أي تنبه لسعري تبازو بمو مقاوا بمو wáyé tá a fi lo kẹ́límọ̀ bíbẹ̀ wò wáyé tí a tó fi ń sálámà torí pé ẹni tá a sálámà sí tí ó mà sí sálámà lẹ́nu. wàhádà sàlám wàlxitọ́b wànídàá lèmọ̀júd yẹ́sùmáwó wàyùkàtọ̀. wọ́n ní ìtọ́npẹ̀ ní sí sálámà àti kéèyàn sọ̀rọ̀ àti kéèyàn péyàn pé ahala diyar gbogbo ẹ̀ yẹ́sùmáwó lè mọ̀ òjòdè àmọ́ sí fẹ́ni tó ń bẹ tó ń gbọ́n tá à ń sọ wọ̀yọ̀ká tọ́pù tá a sì lè bá sọ̀rọ̀ ni wọ̀yáàkùl ẹni tó gbàgbọ́ yé nǹkan tá à ń sọ wọ̀yárùt tó sì láǹfààní àti lè dá sálámà padà wàhílám yẹ́sìmà alimusálám àrọ́t kódà wàhílám yẹ́sìmà alimusálám àrọ́t alimusálám àrọ́t kódà kó ti pé ẹni tó sálámà bí ò bá tiẹ̀ gbọ́ bí ẹni tó sálámà sí ṣe dá sálámà padà ṣùgbọ́n sàdá olójú pé ẹni tó sálámà sí ọgbọ́n tó ń sọ ọ̀nà tí bàbá fi fa ìdájọ́ yẹn yọ nínú kìtàbù àwọn òfìlẹ̀ yẹn ẹ wo báwọn ṣe mú jáde àkó Sheikh al nìyẹn ẹ jẹ́ ń sọ tèmi wa billahi ta'ala tawfiq àsọpá nímọ̀ ju bàbá torí pé Ibn Qayyim al-Jawzi àwọn jìnnà sí bàbá Albani fíofíò lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn ìjọwò ni bàbá àṣìṣẹ́ dé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ rahimallahu Ibn al-Qayyim ẹ̀wọ̀n tó kọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run kò bá kẹ́ àfọ àwa Ibn al-Qayyim bó bá sàwà ní nísìn ẹ̀gbọ́n dánìkàjẹ́ sọ pé ọlọ́run lọ yọ àbọ̀ àdìfà tó wọn bá láyé wọn bá fojú ẹ̀rí èyí Nawawi tí ń sọ̀rọ̀ subhanallah àti wọn pè kan ibùn ajá ọ̀la ní tó náà tó ń sọ̀rọ̀ àdánù ọ̀rọ̀ àkídà ẹ̀yìn ìgbọ́rọ̀ wọn ẹ wo Sheikh Al-Albani rahimahullah wọn ni rahimahullahu Ibn al-Qayyim kọ́lọ́mọ̀ bá kọ́ bá kẹ́ afa Ibn al fama kana agna ah, afa Ibn al wọn rọrọ wọn jìnnà pọ̀ ìmọ̀ yìí pọ̀ ani dukuli fi mithili hadal istidlali akili wọn kọjá ká máa fi ọpọlọ múdàjọ wá wọn ṣe mú wáyé àfa wa ni wọn istidlali akili torí pé gbogbo ìbọn ṣe mú jáde nísìnyí ṣe nọ́ọ̀sì ẹ̀dí kankan wà ní ọ̀rọ̀ yìí abalibani istidlali akili ni alẹ́dì lámàjálà làwòfin amúrin gẹ̀ẹ́bí yìí ń kàhádà tó bá ti ní in tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó pamọ́ ọ̀rọ̀ gẹ́ẹ̀bù èyí lu ọpọlọ sí fa wallahi bàbá ni mo fi Ọlọ́run búra law anna naqilan naqala hadha al-kalam anhu tí ìbá ṣe pé ni tó gba ọ̀rọ̀ yìí wá ó rọ̀rọ̀ yìí fi tì sọ́dọ̀ wọn ni walam akif ana bi nafsi alayhi tí ìbá ṣe pé mi gangan fúnra mi náà mo wádìí ọ̀rọ̀ dáadáa mo rí pé lóòótọ́ ni wọ́n sọ̀rọ̀ yẹn ni lamma sadaqtuhu ìbá ṣe gba ọ̀rọ̀ yìí gbọ́ pé Ibn Qayyim ló sọ̀rọ̀ lẹ́gàrọ̀ bá ti hì torí pé ọ̀rọ̀ yìí gẹ̀rìb ọ̀rọ̀ ọ̀rọ̀ àjòjì ọ̀rọ̀ ni irú wọn wàá sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí wàbúrúdìhí anil òṣòlè ẹ̀lẹ́mìyà ọ̀rọ̀ yìí jìnnà tefetefe sí ìpìlẹ̀ ìmà wàlùkọ̀wá idú sàlàfíà ó sì jìnnà sí ìpìlẹ̀ táwọn àfa òun sunna tàfi máa mú dájọ́ wa allati ta'allamnaha minhu èyí tó yẹ gbogbo àwọn ìpìlẹ̀ yẹn náà ọ̀dọ̀ Sheikh Ibn Qayyim náà láti kọ́ ẹ̀gbọ́rọ̀ àwọn ìmọ̀ tá a kọ́ lọ́dọ̀ wọn èyí tí wọ́n sọ yìí ó yàtọ̀ sẹ́kọ̀ tó wọ́n kọ́ wa. wa min shaykhi al-imam Ibn Taymiyyah àwọn kọ́ ìdàtà tó kọ́ lọ́dọ̀ ẹ̀ tó tún jẹ́ àfa àti wọn náà Ibn Taymiyyah walqiyasiyin àwọn tí wọ́n máa fi nǹkan wéra alladina yuqisuna al-ghaiba ala shahid tí wọ́n máa fòkú aláyè ní tí ò sí tí wọ́n fi máa wé tí ń bẹ̀ walkhaliq ala al tí wọ́n máa fàdẹ́dà wé ẹ̀dá wọ́n wọ́n qiyasun batilun fasidun kìyàsí ọ̀wọ́lé ń hmm, rẹ̀ ọ̀wọ́lé tọ́lá rọ́dà ibn al-qayyim amfalahu ala ahli kalam wal-bir ẹni tó ní kí n máa sọ lẹ́yìn ni pé àfọwọ́ ibn al-qayyim gan àwọn gan máa ń ṣe rọ́dù fẹ́ tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí àwọn náà máa ń ṣe rọ́dù fún àwọn ahli kalam àtàwọn oníbídà náà bá ń sọ rúrú àwọn ọ̀rọ̀ báyìí wàlẹ́hàdà wàgẹ́rùhù fa inni fi shakkin kabir fi sihati nisbati arruhu ilayhi àbárí ah mò ń ṣe iyèméjì sí ló ṣe kọtíra àrùn yìí Ah, àwọn tó ń rò pé àròhùn yẹn tíra àrùn dẹ́ mú kiri o àwọn ń ṣe iyèméjì fàyí ni fi ṣakin kabir fi sihhati nisbati àrùn ilé aw la'allahu àlàfà àbí àwọn ni wọ́n sì kọ́ fi awwali tọ́lábì yìí lil ilmi bóyá gbàtà ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí kíw <laughs> ni wọ́n kọ́ tíra wọn wallahu a'lam àfa Sheikh Al-Albani wọn lé pọ̀ ṣùgbọ́n líle lórí òdòdó ṣe àmọ́ nítorí kọ́dọ̀ kò lè báwọn nínú àwọn àfa tí ọ̀rọ̀ ohun èyí ṣe é bí dànù àfa wa Ibn al-Qayyim al-Jawziyya wọn jẹ́ kan àgbà àfa ni wọn àfa wa ni wọn àgbà àfa wa ni wọn ọ̀rọ̀ ohun èyí ṣe ọ̀rọ̀ téèyàn bí dànù jàláàlà wọn bó ṣe wá tóun nígbà míì béèyàn bá sọ́ra èèyàn ò ní fẹ́ wo dèlílù mọ́ ṣé wọn àwọn ọ̀nẹ́ta sọ bàbá alùpàdé wa fẹ́ jó yé wa ń bí wípé alhaku yu'rafu yu'rafu rijal bilhaq wàlá yu'rafu alhaq bilrijal ẹ̀rí làá mọ òdodo kìí ṣe pé ẹnu ẹni báyìí láti gbọ́ so anybody ló lè sọ̀rọ̀ ló lè ṣàṣìṣe gbogbo tilẹ̀ kíjà lálàyé o tó sòun ló jẹ́ kí wọ́n na ọ̀rọ̀ yẹn ní pọ́npọ́ dáadáa báwọn sòtì yé thumma inna kalamahu mardudun fi shatrayhi bi amrayn wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀rọ̀ táwọn dá padà ní pẹ̀lú àwọn ọ̀nà méjèèjì tó gbà wá al-awwal ma thabata fi sahih èyí tó lálàáfíà nínú tírà sahih anna nabi sallallahu alayhi wa sallam kana yazuru al hajj wọ́n ní ṣèbí kẹ́lìmọ̀ yazara yìí gan ṣèbá anabi náà lò tí wọ́n ní anabi máa ń bẹ albeit kaaba wò filhajj lásìkò hajj anabi lo kẹ́lìmọ̀ zara fún beit fún ilé ṣé lè lè gbọ́ ó lè mọ̀ pàdé kan wá sí ziyara o ẹ̀wọ̀n kan ẹwọ rẹ nílùú tí bàbá lọ mú wa wípé ìlọmọ ziyaratul qubur kẹlímọ pé à ń lọ bẹ òkú wò yẹn yẹn túmọ̀ sí pé ẹni tá à ń lọ bẹ wò tọ́ba yẹ pé kò gbọ́ wa ni kò yẹ ká lo kẹlímọ ziyara bàbá lọ má di sọ̀tọ̀ lálàáfíà wa pé ànábì yazurul bait alikaaba ànábì máa ń bẹ kaaba o lásìkò hajj ṣé kaaba sọ ma pé. wa annahu kana wa huwa fil madina kódà wọn ní gbàtà ànábì bá rọ́ọ̀kì bá ń wà máa ṣìyà mọ́sálásí kùbá ànábì lọ́mọ ń bẹ̀ wò yóò gùn kan lọ gbàmí ò lè rìn lọ ṣé kùbá mọ́sálásí mọ̀ pé kẹ́lìmọ̀ yẹ zúrù náà sí lò wà mí nàlùmọ́ àlùm nínú nǹkan tí gbogbo wa mọ̀ náà ni pé tẹ́símíyàtò tọ̀wáfìlì ìfádọ́ bí tọ̀wáfì zìyàrọ̀ kódà nínú fíkìw tọ̀wáfìlì ìfádọ́ wọ́n máa ń pè ní tọ̀wáfù zìyàrọ̀ fàlìmìn ahadi yakul ǹjẹ́ gbọ́ kẹ́nìkan sọ pé bait pé kaaba wà kùbá yashuru kullu ma bi ziyarati za'ir ǹjẹ́ gbọ́ kẹ́nìkan sọ pé kaaba ma pé nìkan wá bẹ̀ wò rẹ̀ aw bi ziyarati àbẹ́ gbọ́ kaaba kan sọ pé masalasi mà nìkan wá masalasi wò so ọ̀rọ̀ yẹn sọ gbàmífọ̀ ló fi jẹ́ pé kì í ṣe làá fi mọ̀rọ̀ kí ni وأما الآخر أرأي كدي فهو مخاطبة الصحابة للنبي صلى الله عليه وسلم في تشهد الصلاة بقولهم السلام عليك أيها النبي ولو ناني بي gbólóhùn salam téèyàn bá sálámà dandan ni kí ẹni tá a sálámà sí ó gbúdọ̀ gbọ́ sí sálámà tá a sá wọ́n ní ẹ ṣèbí tá a bá ti fẹ́ kírun anábì ní káwọn sàábí mọ̀ sí asalamu alayka ayyuhan nabi abẹ́ẹ̀kọ́ asalamu alayka ayyuhan nabi lájọ́ ayé ànábì sallallahu alaihi wasallam àwọn sàábé tí wọ́n ń kírun níbòmíì tí ọ̀sán ànábì bẹ́ẹ̀ kọ́ ṣé dandan níbo àwọn tó kírun lẹ́yìn ànábì agbó àwọn tó kírun lẹ́yìn rẹ̀ àwọn tó kírun níbòmíì tánàbí òsì wọ́n sọ assalamu alayka ayọ́ ànábì sánàbí kọ́ ẹ wo wọ́n ti dọ̀rọ̀ wà ó mùkálífà ó qariban minhu wà ba'idan anhu fi masjidi wà fi ghairi masjidi àfàyọ̀kọ́ sáwàá sọ wípé inna kana yasma'uhum pé gbogbo àwọn tó tún wà níbi tó jìnà tí wọ́n bá ṣe tàṣáwùdù ànábì ń gbọ́n wa yash'uru bihim hatta yukhatibunahu bi wọ́n ní wà ilà fasalamu alayhi muhal ṣe ajẹ́pẹ́ àwọn náà sọ pé ajẹ́pẹ́ sí sálámù ẹ̀tàn sálámù sánàbí yẹn irọ́ ni kò lè wọlé nítorí pé ànábì ọ̀gbọ́ allahumma ghafara tọ́ wanzur التعليق al على ala safwa إلى wa thnain wa salasin على mia wa thalatha ترى thalasin baba ni baba ń bari àlàyé ọ̀rọ̀ yìí ó ń bọ̀ to one thirty gbogbo eléyìí tá a kọ mọ̀kọ́dúnmọ̀ sí lélẹ́yìí so mọ̀kọ́dúnmọ̀ ti ń lọ bí how many pages ẹ́ so gbogbo ìtàn sì ń lọ sọ yìí wọ́n kọ́kọ́ fi ń tọ́ ọ lẹ́nu wò ní o ó sì dínú tíà káwọn tó tú pàpẹ ọ̀rọ̀ yẹn Sheikh Al-Albani rahimahullah mawsu'a kana mawsu'a qayyada Allah subhanahu wa ta'ala li hadhihi al-ummah bi Sheikhina Al-Albani rahimahullah rahmatan wasi'a ọlọ́run máa máa gbé àwọn ẹ̀yà kalẹ̀ ní zamani tiwa kí wọ́n lè máa jẹ́ ayatun min ayatillah àmì ọlọ́run lórí ilẹ̀ wọn kọ́lọ́wọ́n bá kí wọ́n bá kẹ́ wọn so látara àdélé káwá mọ̀ sí ọ̀rọ̀ wọn gbọ́ yìí o nípa ah àbàlùbá ni ọkọ̀rọ̀dù fún ibùdó kan yìí ìfọlẹ́nu tó bu àyà láà ẹ̀rì pé kíní kan fi bẹ̀rẹ̀ rahimallahu ibn al-qayyim so èyí ọ̀ sọ pé káwá sọ pé kọ́ ọmọ kàtírà ibùdó kan yìí mọ́ ṣùgbọ́n ìta afẹ́fà ń bẹ̀ ni pé kò sí bó ṣe dandandandandan tó ibi tó ríro kùrùkù díẹ̀ yóò wà bẹ́ẹ̀ ṣèjú yẹn kò sí báyìí fẹ́ràn àfáà tó níjọ́ mi yọ sọ mí tí ó kù díẹ̀ káàtó jẹ́mọ́ tí Ibn Qayyim Ibn Qayyim al-Jawziyya tó bá lè sọ eléyìí sí bàbá Albani tàwa lólobó lọ síbẹ̀ bó wàá lọ sí rògbòrò àfáà rẹ gbogbo 100 percent gbogbo ẹ̀rẹ́ rẹ̀ right láà tó o bá ti ń gbọ̀n ìwọ náà tọrọ máa ṣiṣẹ́ lórí ẹ̀ ìmí ń bẹ ẹgbà àyàkúnlá àdìsí yẹn ọ̀dà yẹn bí wọ́n láti ṣe ọ̀làláàfíà ọ̀làláàfíà àyàkúnlá ọ̀dà yẹn pé òkè ọ̀làláàfíà lọ́tọ̀ àyàfẹ́ràn àfihàn lọ ìwọ̀n tó o bá ti ti pàkíyèsí àfáà rẹ nínú ilé tó yẹ pé tàlà àbáyé ti lọ gbà fọ́lẹ́nu ìwọ̀gùn ò ní gbogbo tó wọ́n ń rí fáà sí ọlọ́mà wọ́n náà lọ́mà wò ọlọ́mà wò ọlọ́mà wò tí pìlẹ̀ bá ti dúró ìwọ náà ó ní stiklaliya mo gba táàfà mi sọ torí ẹ̀rí báyìí bó ṣe kàálà fàáfà mi torí àwọn ẹ̀rí báyìí tọ́wọ́n sí mi bí tàwọ́dù pẹ̀lú ìtẹríba ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹ̀ ló ní tàdọ́rọ̀ òjò ló ní ìpele ṣùgbọ́n ẹni tí ò tí ì tó ìpele mọ̀ kàálà fàáfà mi ìṣòro kí lórí kí ni kàálà fàáfà kò mọ̀ kùránì ká lọ́lọ́ wọn hálàfà àfà lórí mi ṣùgbọ́n peter darroch tí ìwọ náà bá dé lẹ́wù tó ti lè hálàfà àfà náà mọ̀ pé yẹ́sì ọ̀rọ̀ lọ́sọ̀ tó náà bá jálá bùsù tí ó pé lè láhìrì kàmáàlì ọlọ́run subhanahu wa ta'ala ó nìkan ní ẹni ó nìkan ló pé so tá a bá fi lè rú ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ Ibn Qayyim al-Jawziyya ta ló tó tó pé al ẹni tó ní isma náà ni anabi sallallahu alayhi wa sallam